ẹ káàbọ̀ padà sórí ètò lágbo òṣèlú bẹ́yìn bá ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ohun tá a fẹ́ gbéyẹ̀wò lórí ètò lónìí ó dá lórí kíni ẹ ṣe ká dá ọ̀rọ̀ iṣẹ́ mọ̀nàmọ́ná padà sọ́wọ́ ìjọba ká gbà kúrò lọ́wọ́ aládàáni nítorí kùdìẹ̀kudiẹ àti ìdojúkọ tí àwọn aráàlú ní ká tó lọ sí ìdánidúró ráńpẹ́ láti gbọ́ ohun tí aráàlú sọ mo sọ fún pé àlejò mi ti wà nílé agodo pẹ̀lú mi àlejò mi náà ni pásítọ̀ ni wọ́n wọ́n tún jẹ́ àwọn tí wọ́n lẹ́nu lọ́rọ̀ ní àdúgbò àwọn ni pásítọ̀ Samuel Olú Ọ̀pájọbí bàbá wa ẹ bá wa kí àwọn aráalé sórí ètò lágbo òṣèlú. gbogbo aráalé mo kí yín o ẹ kú àfaradà olúwa mú wa dé ilẹ̀ ìlérí láyọ̀ mo kí ilé ẹ̀kọ́ sí olóòtú mo sì kí ẹ̀yin náà. ẹ ṣe gan-an ẹ kú iṣẹ́ takuntakun tí ẹ̀ ń ṣe. ẹ ṣe gan-an àárí ọwọ́ yín àsìgbọ́n bá ẹ ṣe ń ṣe kiri nígboro olúwa tọ̀mọ́lẹ̀ fún gbogbo wa. àmín ọ̀rọ̀ náà lẹ gbọ́ ẹ wọ́n ní pé ẹ kú àfaradà mm. téèyàn bá dàbí ọlọ́run ni mi rò pé eh, a máa rí mọ́lẹ̀ kankan níbi kankan nítorí pé eh, ọ̀rọ̀ náà mọ̀nàmọ́ná tà ń sọ yìí bàbá wa ẹ bá wa ẹjọ́ ìbò ni ọ̀rọ̀ náà mọ̀nàmọ́ná ti bẹ̀rẹ̀ gan. Hmm. ọ̀rọ̀ lálẹ́ pè mí sílẹ̀ ni iná mọ̀nàmọ́ná hmm. ó ti di mọ̀nàmọ́ná nílẹ̀ nàìjíríà hmm. nígbà tí wọ́n kọ́kọ́ gbé kínní ìwáyé pé wọ́n fẹ́ privatize ẹ̀ Hmm. ní wọ́n fẹ́ sọ di aládàáni inú gbogbo wa ń dùn pé definitely ká jẹ́ kí aládàáni tiẹ̀ wò ó pé àti ah, bọ́ sí ilẹ̀ lérí o àìná hmm. ah, wọn máa dá wọn bá ṣe ṣe ni wọn máa gbowó hmm. ṣùgbọ́n ejò ti lọ́wọ́ nú. Ah, lọ́nà wo. ẹ ṣe olóòtú ṣe rí àtijọba àti aládàáni ọwọ́ ti wọ́wọ́ ọwọ́ ti wọ́wọ́ báyìí prepaid meter ní àdúgbò mi tẹ̀yàn bá délé mi níjọ́ Sunday tí ó kọjá yìí èrò tó wà nílé ọ̀dọ̀ mi lé ní two hundred. gẹ́gẹ́ bí àyè tẹ wà ládùúgbò gẹ́gẹ́ bí àyè tí mo wà ládùúgbò. Hmm. nígbà tí wọ́n dé wọ́n gbé ọ̀rọ̀ yìí dé àwọn máa àwọn ò tiẹ̀ fẹ́ náà mọ́ orí ẹ̀ ni wọ́n sì dúró lé lórí o. pé àwọn ò fẹ́ náà mọ̀ náà mọ̀ báwo ni ṣe transformer tí à ń lò lọ́dọ̀ wa mọ́kànlá ni ní ọ̀dọ̀ wa hmm. wọ́n ní gbogbo ẹ̀ làwọn máa diffuse báwọn ò fẹ́ iná mọ́ ládùúgbò. àwọn ará àdúgbò náà máa yọ gbogbo ẹ̀. wọ́n ní kán wá yọ náà wọn hmm. látọ̀ndì one oṣù wo oṣù tá a fẹ́ bọ́ sí yìí eh. Eh, may hmm. pé àwọn ò fẹ́ ná mọ́ kí ló mú eléyìí wá hmm. ni wípé tójò bá lè rọ̀ tójò bá rọ̀ ìṣẹ́jú márùn-ún hmm. ìjọ márùn-ún la fi ní níná ìṣẹ́jú márùn ìjọ márùn ìṣẹ́jú márùn ìjọ márùn la ìjọ kan <laughs> tí atẹ́gùn bá fẹ́ tó fẹ́ tó lo bí ìṣẹ́jú mẹ́wàá káfẹ́gùn fẹ́ kójò má rọ̀ ó ti di rádaràda a lè lójọ́ mẹ́rin ká tó níná gbogbo eléyìí ń lọ báyìí àmọ́ bí a fẹ́ yíra sí báyìí ok ìjọba náà mọ̀ pé kìíní yìí ṣẹlẹ̀ pé àwọn aráàlú ò gbádùn náà ẹ wo ohun tó ṣẹlẹ̀ Mùṣín ní lọ́sẹ̀ tó kọjá gbogbo ará Mùṣín ló túpọ àtúpọ àwọn ògbà mọ àwọn òfẹ náà mọ. wọ́n ti ẹ̀dá pọ̀ náà wọ́n tún ná wọn. yes àwọn staff ah, wọ́n ṣe ń ṣe kiri nìyẹn wọ́n ṣe ń ṣe kiri nìyẹn hmm. ṣùgbọ́n ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ìjọba náà ló gbé e wá ìjọba ló lè wá hmm. ojútùú bó ṣe máa dá sí. ìyẹn náà ẹni tó máa ti lọ. ẹ ìdán ẹ ṣé náà kí la máa pè tó máa máa ti padà ẹ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìjọba lọ́wọ́ tá a wà yìí ìjọba ló lè yanjú ọ̀rọ̀ yìí mo dẹ̀ rọ ìjọba kan tètè ya ṣe ń tán ní ṣe kí rẹ̀jìmì tó lọ àárí ìka lánàá pé wọ́n tún ti launch ẹ̀ ní Lagos State o pé mítà ń bọ̀ o kọ́ ló ń jẹ́ kí mítà dé wọ́n ṣe máa launch ẹ̀ ó dẹ̀ lẹ́ẹ̀kẹta kí rẹ̀jìmì tí wọ́n launch mítà dé mítà dé mítà dé hmm tí mítà bá tiẹ̀ dé ìyẹn prepaid mítà prepaid mítà mm. tí prepaid mítà bá dé àní bẹ́ẹ̀ múná wá àsanwó wọn mm. a bá lò la máa bá ń bẹ̀ mm. ọ̀rẹ́ mi kọ́ traveller láti three weeks ago ó rọ opportunity mítà yẹn nígbà tí ń lọ ló ti yọ káàdì ẹ̀ ó ti jù sínú ilé onítọ̀hún bá dé wọn àti máa lo káàdì òun lọ àwa tí a jẹ́ aṣáájú nílùú gan àrí mítà lù ó gbà kan wọ́n ní ká máa san hundred thousand eh, èmi ò kí ṣe pé mi ò lè sanwó yẹn ṣùgbọ́n kí ni kí gbogbo èèyàn ló lè sanwó so yẹ kéèyàn sanwó náà tó gba ká tó gba mítà ẹ wá ń kúrọ fún apá máa máa lò díẹ̀ díẹ̀ a máa máa fi lo náà díẹ̀ ẹ máa fi burúkú a máa máa fi lo hundred thousand yẹn a máa máa fi lo náà lọ díẹ̀ díẹ̀. àbí pé kẹ́ ẹ ti sanwó lẹ̀ prepaid ẹ ti san prepayment ẹ eh, ti san hundred thousand lẹ̀ kì í ṣe pé bóyá àwọn tó ń jẹ owó náà tán gbé tán wá gbé prepaid wá fún nìkan san hundred thousand. àwọn tí ò jẹ́wọ́ rárá wọ́n ní kan san ọkàn ń bọ̀ ìyá wọn tó náà tó tún jẹ́wọ́ ni ẹ má tọ̀ fún àwọn tí yóò jẹ́ wọ́n kàn mú gbogbo ẹ̀ wọ́n kàn ṣe é láwù láwù rádà rádà rádà rádà. nígbà tẹ́yìn rí báyìí àwọn hmm. wo lẹ́yìn lọ lẹ lọ bá sọ̀rọ̀ ipe ah. àbáwọn tán jádarí náà náà sọ pé ẹ̀sán hundred thousand kẹ́ máa yọ̀nà owó náà yín díẹ̀díẹ̀ àwọn wo ló àwọn lè ti bá sọ. ẹ ṣe olóòtú nígbà tẹ́mi kọ́kọ́ gbọ́ ládùúgbò mi mo ní kàn lọ stop wọn. kàn lọ stop. a fẹ́ agbẹ́gbẹ́sẹ̀ yẹn ń gbà yẹn ó di unit wa a kọ́ unit wa a lọ irú gbèsè wo lẹ ń gbé yìí hundred thousand káwọn èèyàn fi lonú ẹ ní kí wọ́n sanwó àfẹ́ hmm. nígbà ó yá wọ́n stop ẹ̀ nígbà tá a wá gbègbèsẹ̀ pé yes ó dojú ẹ̀ báyìí o àfẹ́ iná mọ́ làwa ṣe meet BM tó head abúlẹ̀gbá eh, business uh, manager òun la meet ló ṣe wàá ṣàlàyé fún wa bí gbogbo ẹ̀ ṣe máa lọ ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ọ̀dọ̀ wa nìkan kọ́ ló ti ń ṣẹlẹ̀ ní gbogbo Nàìjíríà ni káàkiri ìjọba gan kò yé mi bíjọba nífẹ̀ẹ́ sí ni o bíjọba náà ń gba commission ni o bíjọba láìkí bó ṣe ń lọ ní o ara ni ara ìlú lórí ọ̀rọ̀ nepa ah. ara ni ara ìlú lórí ọ̀rọ̀ nepa tí wọ́n bá gbé ìgbésẹ̀ báyìí ọlọ́run ní jẹ́ kó di nǹkan míì torí oníkálukú ti sún kàn gírí báyìí anybody dẹ̀ fẹ́ fight toró ti tó gẹ́ iná tá a lò là ń gba bíìlì ẹ̀ oṣù tó kọjá gbogbo iná tí wọ́n lò ládùúgbò mi kò wọ ọ̀sẹ̀ kan tá a bá lò gbogbo ọ̀sẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin ṣé àdúgbò yín wọn àti ní kò síbi tó ní prepaid ní gbogbo àdúgbò yín. gbogbo wọn kọ́ ló ní díẹ̀ ẹnìkọ̀ọ̀kan ló ní ń bóyá wọn kó mítà dé ní about three years ago. ṣé prepaid yẹn náà prepaid yẹn náà náà kó wá ìgbà tán kó prepaid wá transformer kan wọ́n lè fún lẹ́ẹ̀gì kan wọ́n ní fún lẹ́ẹ̀gì méjì hmm. wọ́n fún lẹ́ẹ̀gì méjì bí wọ́n ní gbogbo transformer bíi mọ́kànlá mẹ́ta péré ni wọ́n fún ní prepaid kò tún kárí kò kárí ọ̀rọ̀ ńlá lẹ gbé wáyé o àfi kíjọba gbé torí bí ọ̀rọ̀ ń lọ báyìí ó ti fẹ́ débi òun Oh, àwọn èèyàn fẹ́ bojú ẹ̀yìn báyìí. wọ́n tó bá dé bí ihun kẹ̀ tí ah. ẹ̀gbọ́n bá dé bí ihun. ó oh, oh, fẹ́ yọ ni ó fẹ́ yọ nìyẹn olóòtú. ẹ ṣe bàbá wa lórí nǹkan tí ọ̀rọ̀ lẹ́yìn gbọ́ yìí o ara àlẹ́ báwo ni ọ̀rọ̀ náà mọ̀nàmọ́ná ṣe rí ládùúgbò yín ṣé prepaid tẹ́yìn gbà wọ́n fún yín ní lẹ́gàn lè má lọ́nà tọ́sẹ̀ kan káàdì yín náà kú ni ẹ̀ tí ì lò tán ṣùgbọ́n àwọn tí ó wá jẹ́ pé wọ́n rí prepaid lò ṣé eléyìí náà ó tún kàn wọ́n wọ́n ṣàmọ̀ pé rí prepaid lò ibẹ̀ òyìn ló máa mú wa lórí ọ̀rọ̀ lọ síbi ọ̀rọ̀ eh, estimated bill táwọn èèyàn ń gbà báwo ló ṣe rí. estimated bill kankan ò sí crazy bill ni. Ah, kì í ṣe estimated. ìyàwó estimated kankan ò sí. crazy ni. crazy ni <laughs> àwa aṣọ wọn débẹ̀. Hmm. ìgbà wo náà wọ́n ń ka mítà tí wọ́n ní wọ́n náà install sí di transformer. Hmm. aṣọ wọn débẹ̀ wọ́n ò wá ka mítà kankan tó wà nídìí transformer tó bá náà ka ni wọ́n pa. a fi èèyàn ṣọ wọn fódìdí oṣù kan ní àwọn tí ilé wọn wà very close síbẹ̀ wọn ò ń débẹ̀ lọ ka mítà kankan. ṣebí ilé ló yẹ kán ti ka mítà kí ṣèdí transformer. kò tiẹ̀ sí ní wọ́n ní wọ́n ní mítà kan di transformer kankan hmm, tó ń rí di ohun tí wọ́n lò ní lẹ́gì eh. tó wà ní orí transformer yẹn eh, ìyẹn gangan ni wọ́n sọ pé wọ́n máa ta wọ́n wá pín hmm. sí orí gbogbo àwọn tí ó wà ní orí transformer yẹn hmm. ṣùgbọ́n wọn ò wá kà mọ́. nínú information tá a gbọ́ estimated bill tó máa fún wa ní December wọ́n ti print ẹ̀ kalẹ̀ tó máa fún yín ní sẹ́ńbà ọdún yìí. a ṣe investigation wa ni ọ̀pájọ bí lórúkọ mi kọ́ lọ kóòtù mi hmm. kọ́ lọ kóòtù mi lẹ́nìgbìyà a ṣe investigation wa débẹ̀ wọ́n ti print ẹ̀ kalẹ̀ so wọn ọ̀ka nǹkan kan gbé bíìlì wa ni hmm. wọ́n gbé bíìlì wa ni ni mo sọ pé ìjọba gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí. ẹ jẹ́ ká wá wò báyìí ọ̀rọ̀ estimated àbí crazy bill tẹ́ ẹ pé owó táwọn èèyàn bá tiẹ̀ wá gbìyànjú láti sanwó yìí sápò ìjọba nítorí ẹ sọ pé kíjọba mójútó kíjọba mójútó ó ṣàmà níbi tí owó yìí ń lọ ìjọba náà mọ̀ pé owó tó ń wọlé sápò àwọn ó ju iye tí ó yẹ káwọn rí àwọn wo ni ibo ni owó yìí ń lọ sápò ìjọba ni àbápò aládàáni àbí láàrin àwọn méjèèjì ó ń ṣe lápapín. ọ̀rọ̀ àpapín wà ń bẹ̀ hmm. tí wọ́n bá ra iná lóòótọ́ ni wọ́n ń ra iná iná tó ń bá rà ni wọ́n máa sanwó ẹ̀ ṣùgbọ́n tí wọn ò bá sanwó iná yìí owó iná tí wọ́n ń san yìí kò tó owó iná tí wọ́n ń bílì àwọn aráàlú. owó iná tí. tí wọ́n ń rà tó ń rà lọ́wọ́ owó tó ń rà bí kéèyàn ra iná kékeré báyìí lọ́wọ́ ìjọba owó tí wọ́n ń gbà lọ́wọ́ aráàlú ńlá ni ńlá ni àpapín tó wà ń bẹ̀ nìyẹn la ṣe ń pe eh, eh, mínísítà wa mínísítà wa hmm. gómìnà wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́lá ni wọ́n ń gbà tí wọ́n ní èkó hmm. a fẹ́ kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ yẹn ti ń lọ́wọ́nú wàhálà ti ń wà lórí aráàlú àti àwọn oníṣẹ́ mọ̀nàmọ́ná báyìí ìjà ni everywhere hmm. èpè ńkọ́ èpè hmm. èpè burúkú burúkú ah. so ẹ jọ ẹ jẹ́ kí wọ́n jọba dá sọ̀rọ̀ yìí. Ah, wọ́n tiẹ̀ ti ń gbọ́ báyìí ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹ̀yìn aráàlú ó tún a fẹ́ lọ sí ìpè afẹ́yàbàrà lọ sí ìpínlẹ̀ ọ̀yọ́ arábìnrin kan ó gbà tí a máa tá a jọ sọ̀rọ̀ òun ló kọ́kọ́ béèrè pé lágbo òṣèlú kí ni tíjọba ti à ń ṣe lórí ọ̀rọ̀ ó dárúkọ àwọn oríṣiríṣi ṣùgbọ́n ètò jẹ kókó torí pé wà lórí ètò tá à ń ṣe lónìí ó ní ti ọ̀rọ̀ náà mọ̀nàmọ́ná ó ní ti abálẹ̀ tó bá yẹ bí a ní ọ̀nà tá a fi lè jẹ́ kí ìjọba mọ̀ ohun tí àwọn ń kọjá ní ìlú Ìbàdàn ó ní òun sanwó wọn ní ọ̀rọ̀ mítà wọn wá ní kó n san forty thousand ìkíní ṣé ó yẹ kéèyàn sanwó kó tó gba prepaid mítà ìkíní nìyẹn ó lóun sanwó èyí tó tọ́ ṣùgbọ́n láti bíi oṣù márùn-ún kò sí ní tó jọ ibi tó ó ní pé aládùúgbò nǹkan náà tó yẹ ilé àwọn jọ fi lé kẹ̀gbẹ́ báyìí nìbàdàn ó nìyẹn tiẹ̀ ti san fifty ló lóun san láti bí ọdún méjì kò rẹ́jẹ̀ kò rómira níta fẹ́ bèèrè sí ni ṣé ó yẹ kéèyàn sanwó kó tó gba prepaid meter. ẹ ṣe ìyàwó ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ọ̀rọ̀ àná ni mo sọ fún yín wọn ní ẹni bá máa gba mítà ní ìsìn thirty five thousand naira. ó máa sanwó kó tó gbà ló máa sanwó mítà yẹn kì wá tún ṣe tẹni tó rà á ẹ jẹ́ kó yẹ yín báyìí o mm-hmm. thirty five thousand naira ní mítà nísìn tí wọ́n náà máa bẹ̀rẹ̀ ní first of may mm. tí mítà ẹni yẹn bá wá ra mítà landlord ló máa ra mítà mm. tenant ò lè gbé lọ mm. ṣùgbọ́n tenant ló wọ́n máa lòdù mítà ẹ̀ òun ló wọ́n máa lòdù káàdì ẹ̀ a máa lò tó bá dẹ̀ ti ń lọ àfi mítà yẹn lẹ̀ á lọ ìgbésẹ̀ tó tún gbé nísìn ni wípé ìjọba eh, disco ló ní ìjọba lónìí àti ẹ̀mẹ́ni tó ní mítà àmẹ́ni tó ní mọ́ àmẹ́ni ní mítà mọ́ ṣùgbọ́n mẹ́tẹ̀ wọn ní kì í ṣe ti ẹni tó rà á wọ́n kàn máa wàá sanwó. wọ́n bí pọ́n ya ni wọ́n ya ẹni tó rà á ni. nepa ò lè gbà nepa là ń pè wọ́n nepa là wà ń pè wọ́n ikdc ò lè gbà kí mm. mítà wá tó bá wá ọlọ́run ló bá wa ṣe tí mítà bá wá sí àdúgbò tí mítà bá wá sí aráàlú sádùúgbò tó kárí ọlọ́run ló bá wa ṣe hmm. torí kò síṣẹ́ tó ń fẹ́ ṣe mọ́. ẹ a tiẹ̀ gbọ́ yí pé wọ́n ní arábìnrin kan ló ń lọ bèrè pé òun ẹ̀ṣẹ̀ kan lé òun ni o àwọn tẹ́nàntì ní ẹni pé wọn tó fẹ́ gba ilé wọ́n bèrè pé ṣé prepaid lẹ́ni tí ò bá ti sí prepaid àwọn ò lè gba ilé torí ẹrù crazy b tẹ̀sán ẹ̀ ó ló ń ba òun ó hmm. nígbà tí arábìnrin wa nígbà tó ń délé nepa wọ́n wá ní ẹ fifty ni hmm. mítà tó dé àwọn ti ní bíi five hundred eh, request nílẹ̀ mm-hmm. ipe bá àrùn ṣe fẹ́ ṣe ẹjọ́ bàbá wa a wá fẹ́ gbé sọ́nà méjì báyìí mítà àtàkọ́kọ́ tá à ń kọ́kọ́ ló ń gbà tí nepa wà lórí ẹ̀ mm-hmm. ẹ̀yin bàbá wa lẹ jẹ́ báwo ló ṣe rọrùn sí ngbà náà láti gbà sí ètà ń ṣe ń sìn. ó rọrùn bí ẹ̀kọ́ mm. láti gbà ń gbà yẹn mm. ó rọrùn gidi ó rọrùn dáadáa lọ́nà òwe jáwé. mo rántí wípé ńgbà yẹn tó ń bá fẹ́ soná mítà máa tẹ̀lé wá ni hmm. àwọn mítà tó ń yí báyìí yẹn lẹ́ ń sọ yẹn o tó máa ń yí báyìí ó rọrùn hmm. ju ti ìsìn yìí yìí lọ gbogbo ẹ̀ ti dọwọ́ ní ìsìn yìí hmm. so olóòtú ìyẹn rọrùn ju eléyìí lọ. Ah, ó dáná bàbá wa ibi tá a bá padà dé ibi tẹ́ ẹ ti dánu dúró yìí láti máa bẹ̀rẹ̀ ẹ̀yin aráàlú ọ̀rọ̀ lẹ́gbọ́ ẹ̀ ó dá mi lójú pé ẹ̀yin náà ti ń dé lọ́nà kan àbí méjì tẹ́ ẹ bá ní ìbéèrè lórí tí à ń sọ̀rọ̀ lé lórí ẹ ẹ fẹ́ràn wa lórí Orísun ẹ fẹ́ràn èmi náà èmi náà fẹ́ fẹ́ràn yín ẹ fi ìbéèrè yín ṣọwọ́ nítorí tá a bá gbé ọ̀gá àwọn wá sórí ètò yìí abala àkọ́kọ́ alẹ́ eléyìí o lórí ètò lágbo òṣèlú lọ́rọ̀ ilé iṣẹ́ mọ̀nàmọ́ná ẹ jẹ́ ká délé agbára náà tá a bá padà dé lágbo òṣèlú sì ń tẹ̀síwájú.